الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهديه الله فهو المهتدي ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته دعوتكم ورحمة طرائقتك ونبوى محمد صلى الله عليه وآله وسلم اللهم باتي وتوصلون ربوه láti fi máa tẹ̀síwájú nínú àlàyé síra alábàríta nì ilé ìtí ṣe ẹ̀lẹ̀ ọ̀rúdá ti afghan tí a bá wa àgbà aṣọ́ العلامة المحدث رحمه الله تعالى أبو غني المقدسي الجماعين رحمه الله ثم يوجد لكن ترى أثر البخاري أبي أبا مسلم قال الكبا كما كتب على مسلم عنه تحقيق أثار الشيخ الوالي والمربي حفظه الله تعالى سمير الشيخ سمير بن امير الزهري المصري حفظه الله تعالى ذكر أفضل شيء استعانة tíra àfáwà pẹ̀lú àdìgbìláàdì tó jẹ́ ilé tí wọ́n kó jọ pẹ̀lú orí ọ̀fẹ́ ìsìáàna àti ìsìáà tí àfáà ní àti jàlálà àwọn onímọ̀ tí ó sì wá fún Tíra náà ní orí ọ̀fẹ́ láti fún ilé tí wọ́n pè ní Zindatul Afham bí Fọwọ́ Ìdí Ọmọdé Àkà. Kọ́lọ̀mọ̀bà Àlùsọ́lá, gbogbo àwọn afá àwọn ní kí adákọ̀ tí wọ́n jẹ láyé, kọ́lọ̀mọ̀bà Àlùsọ́lá kó bá dáhùn sí látàrí dáadáa. Ìgbéwò ìṣẹ́ àwọn ìkọ́lọ̀kùnmọ̀ àti sínú حديث من أخوة عبد الله بن عمر ومسائل هو بعد الحديث إليه في عبد الله فعلي láti yànnàná nínú ọ̀gbà bí aláàbájú fún wa ní ìgbàlá ìmọ̀. Anàbílá ìbìnà ọmọ rọ̀bíọ́lá alìmọ̀, annàbí sallallahu alaihi wasallam kana yasfa yadayhi hadwa masjidayn idha iftataha as-salat وإذا كبر منكم وإذا رفع رأسه من الركوع رفعهما كذلك وقال سمع الله لمن حمده ربنا ولك الحمد وكان لا يفعل ذلك في سجود أصلا ينفع ní àná nǹkan tí ó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú hadith ní aka ní àwọn ṣàlàyé àwọn ìdíyà eléyìí tí ó wà nínú hadith náà إثبات رفع اليدين عند افتتاح الصلاة وذات المواد المذكورة ورد على من زعم عدم ثبوته. ونحن حديث àdúgbẹ́rún bẹ̀ yí tó wọ́n lẹ̀ tó tí a bá ṣe tí a bá bẹ̀rẹ̀ mu olùgbé náà àmà ọ́tíwárì olùlẹ̀ yí tó á jẹ́wọ́ méjèèjì sókè bákan náà àti àwọn àyè tí a ti ṣàlàyé fún wa ní ìjẹ́kó tó kọjá ìgbà àwọn tí ó sọ wípé gbígbọ́ sókè kò lẹ́rìí àwọn gẹ́gẹ́ ní ọ̀rọ̀ wọn ò lẹ́rìí ìbáàbò rẹ́pù ìrọ̀lẹ́ ìrìnjì abúlúwàtì ìgbọ́wọ́sókè ní àwọn àyíkú adárúkọ ìlú nínú kan sí abẹ́lẹ̀ bákan náà àrọ́bọ̀ yẹ̀kúnù hajjọ́ ọlọ́mọ sílẹ̀ yìí ìgbọ́wọ́sókè yóò wà ní ọ̀gangan èjìká tàbí tàlẹ́yìn tí kàmá sábàtà báyìí náà tó a bá dìde láti rùkú àmì ìṣe aláwọ̀ akọ́wà sí láti sẹ́ni Allahu liman hamida níta ṣe ní níta ṣe náà ní sẹ́ni Allahu liman hamida tó a bá dìde láti rùkú àmì ìṣe pé aláwọ̀ akọ́wà kásìmí láti rùkú níta ṣe náà ní sẹ́ni Allahu liman hamida. Nígbà lẹ́yìn ìdáàlì nínú rùkú láyé tẹ̀lé bóyá bá náà rí tán láti rúkú kò ní ṣe aláwọ̀ agbára kanáà ìgbé pẹ̀lú kí ni rọ́bà náà wọn lákàlù hàmì. nínú àwọn hikmah afẹ́bí ẹ̀fún aláàánú tó wà nínú rọ́fún ìyẹ̀dá yìí nínú àwọn ọgbọ́n tàbí ẹ̀kọ́ tí a lè rí níbàámu sí àlàyé tí àwọn olùmọ̀ tí wọ́n ṣe ìkíríwé tá a fi máa ń bọ́ sókè tí a bá ṣe Allahu Akbar ọ̀rọ̀ pọ̀ táwọn òyìnbó sọ apákan yìí ni wọ́n sọ wípé ẹ̀ǹzọ́mẹ́ǹdì jẹ́lá nígbà láti lè ṣàfihàn ìgbé oníwọba dẹ́dà tó bí ìtìdáyàmì sí mẹ̀sẹ̀rẹ́ sódúlà bákan náà kó sì máa jẹ́ mùtáàbà á ó sì máa lẹ́yìn sọ́lá ọ̀gbẹ́lá ṣe bá ọ̀gbẹ́gbẹ́ afẹ́ tó ìgbésí máa ṣì náà ni ibi tó sì ti bẹ̀rẹ̀ náà nìyẹn bí ó sì ṣe máa ti gbẹ́lẹ́ náà nìyẹn sàánà mọ́ abẹ́mọ́ fi kọ́ṣe ànábi sallallahu alaihi wa sallam wàrọ̀já àtàwádìlà ají ilé iṣẹ́ lọ́hún sọ̀rọ̀ sọ na ni láti lè láti lè ká tí ń bẹ láàrin ọlọ́run ọba àti ẹrú títọ́ wọlọ́run mo fẹ́ lọ ọ̀dọ̀ rẹ báyìí òtẹ̀kùnrin àti lè rà òun náà ni ìtí ó jẹ́ ìtí ó ṣe ìsìláàlì láti wọlé sọ́dọ̀ ìlú ọba dẹ́dà wàkílà ìnà òkúta àbùdù láàyè ọkọ̀ lùmọ̀ọ́nà apákaná olùmọ̀ sọ wípé tààbùdù ni bí wọ́n ṣe fẹ́ ká ṣe náà ni àmọ́ ìtumọ̀ àti ìdí tó fi rí bẹ́ẹ̀ aláìhàn apákan náà olùmọ́sọ wípé ìṣàrọ̀ tó ìlà tàbí ó ṣe ìṣàrọ̀ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala àṣẹni àwọn kẹta wípé alhikma fi yí ìdàlẹ̀ ìrọ̀ àyàrá òmìnira ayẹ́sìn ó tẹ́kí wọ́n ní apákan náà olùmọ́sọ wípé nígbà àti ìmọ̀ ẹgbẹ́ sókè tá a ṣe tẹ̀síwọ́dá ti lọ́ra àmì tá a ti máa fi ṣe aláwa pa táwọn bẹ̀rẹ̀ ni òun náà ní wípé ayé ara òun máa láàárọ̀ tìmá máa láàárọ̀ tìmá ń àtẹ̀síwọ̀ ẹni tí ò bá gbọ́ pé iná mi ṣe tẹ̀síwọ̀ yóò bá dìbò bọ́ sókè àbíkò lórí yóò rí ẹni tó bá ti jẹ afọ́jú náà tí ò bá rí yóò dúró yóò gbọ́ wàhálà fàyà àlàmù dùkúlà òfin sọ́là yóò wà ní mọ̀ ìkótọ̀ iná mi ti bẹ̀rẹ̀ ìrun fàyẹ̀sẹ́dì yìí yóò sì máa wò ó kọ́ṣe. wàkílà ìwà ìsìsìláàmù wọn kíyàt wọ́n sọ wípé apákan náà olùmọ̀ sọ wípé ìsìsìláàmù wọn kíyàt ìjúwọ́ jùlọ sílẹ̀ àti ìgbà tí olú ọba dẹ́dà òun ló jùlọ tábà ṣe náà Allahu akbar tàbẹ̀rẹ̀ bí ìgbà tí èèyàn bá yóò rẹ̀ lọ sẹ́wọ̀n wọ́n bá ní ọlọ́pàá tó bá mú ẹnìkan tí bá wọ́n sẹ́fún áńsọ̀ tó bá ti ká wọ́n fẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀ rẹ̀ pé ọlọ́pàá òfin ìbílẹ̀ táàbọ̀ mọ́ àbúrò táàbọ̀ ni ìlú táàbọ̀ wọn ṣùgbọ́n áńsọ̀ tó áńsọ̀ ó tún bẹ̀rẹ̀ ẹ̀fẹ́ ó fẹ́ gbọ́lọ́pàá ló gbé pa ló jẹ́ pa kan o ó wà ní ìlú fún lọ́jọ́ ṣùgbọ́n ìlú náà ìlú fún ní ìjọba ti lè ṣe áńsọ̀ pé ń tó sọ́ọ́lá ìṣẹ́ rẹ̀ wípé ó fi kò bá yín fa wàhálà àpò pẹ̀lú sùúrù àti ìfararọ ó ti bá tọwọ́ rẹ̀ lẹ̀ sọ̀rọ̀ apá kan náà ìmọ̀ sọ wípé ilé ìlú náà lóyà ìṣòro ọ̀nà aláàrùn ha èyí tó èyí ó bá sọ ní ìgbéró àwọn nǹkan tá a ti kà sẹ́yìn àwọn nǹkan ní ìpínlẹ̀ tó sọ fún ìmọ̀ bàá kálukú náà ń ṣe ìṣìhàt ni. Èdè tó ti ṣe pé wọ́n tó fa wàhálà yìí ni pé kò sí nọ́ọ̀sù kankan sọ̀rọ̀ èyí tó sọ fún ayé pé èyí ńlá ní bẹ́ẹ̀ ni òun ló fa ọgbà ayé tó ní sí nọ́ọ̀sù bá wà tó wà sọ̀rọ̀ yẹn nọ́ọ̀sù yóò ti pé à yóò ti yẹn ti gbogbo ẹ̀ àfẹ́ òun náà wọn yóò da ọ̀hún láàmú ìyẹn ló bàbá yẹ pé wọ́n máa ń sọ wípé lá ìṣèhàd ìdànà tí nọ́ọ̀sù bá ti wà kò sí ìṣèhàd mọ́ sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ أجمع على العلمين من السلف والخلف على مشروعية رب العالمين عند التسوية الإيران. àwọn àfáà níṣáájú àtàwọn tó tún tẹ̀lé wọn tí wọ́n panu pọ̀ yìí pé ká gbọ́wọ́ sókè nígbà tá a bá ṣe tẹ̀síwá sí lè ra wọn. ìjùmọ̀ wà lórí ẹ̀ ìpanu pọ̀ àwọn àfáà ó fi wà lórí ẹ̀. ìyàtọ̀ wà láàrin ájúmọ̀ àlè òlàmọ́ wa ìtàfàkọ́ العلماء أو اتفق أقوال العلماء يقول الموجي أجوى هو أقوى اتفق الله اتفق يعني اتفق بعض بعض أهل ولكن الإجماع يشمل آه مجتهد آه في عصر واحد àwọn tí wọ́n jẹ́ olùgbìyànjú nínú ẹ̀sìn ní asúrù Láti lè ṣe ìjìmọ̀ ní àlámọ̀rí kan sábàbí. Náà, ilé ìlú ẹ̀mí èsì ó tẹ̀wọ̀n jù. فلذا بجروا من هذا العلم الى تدريب بين الامام والمامون في قول سمع الله لمن حمده. أقل ما علمه. قال له سيدي يا طالع الإمام àti màmúù nígbà tí ìmọ̀ bá sọ wípé sẹ́ni Allahu liman hamida rabbana lakal hamdu fastafnaw al-ma'mum wọ́n wá yọ ẹni tó ń sùn lẹ́yìn imam wọ́n yọ kúrò ní àwọn tó ti fúra jẹ pé ẹni ẹni tó ń sùn lẹ́yìn imam ò ní sọ wípé sẹ́ni Allahu liman hamida kò ní sọ bẹ́ẹ̀ torípàá lẹ́yìn sẹ́lá sọ́lá ń sọ wípé ìdá qala sẹ́ni Allahu liman hamida tí ìmọ́mù bá sọ wípé sẹ́ni Allah liman hamida fàkúrú rabbana walakal hamd ẹ̀sọ̀ wípé rabbana walakal hamd ìgbé ìrẹ́ wà ń bí wà mẹ́sọ̀ láàrín wípé tábà ti ń kà á lọ àwọn ìbéèrè tó ti wà ń bí yóò mọ jẹ́ dídáhùn sí látara pé ẹ̀kọ́ sì ń sí ọ̀nà síwájú. أفأنا كنت وقد فصل الرد عليه من الإمام النووي الإمام النووي رحمه الله تعالى ودعوة يفدك ورأيك لبه àti imam àti mahmud kálukú náà ló ṣe sẹ́mi aláwọ̀ ìmọ̀ hamida ọgbàdàn alákàlhàmù kálukú náà ló ṣe bẹ́lẹ̀ ọ̀gánà ìjọba tó pé ìdàkọ́lá sẹ́mi aláwọ̀ ìmọ̀ hamida kúlú rabbana lakal hamd àwọn ọ̀gbọ̀nà wọlọ́kà alhamdu tó bá sọ wípé tó náà lọ́mọ́nà ẹ̀rẹ̀ ìyẹ́ sọ wípé rọ́bànà wọlọ́kà alhamdu ìmọ̀ ìmọ̀ àwọn ìrọ̀sọ́mọ̀lá wọ́n ni فقال بعد ذكره أن رسول الله صلى الله عليه وسلم كان إذا قال الله لمن حمده قال على أم ربنا ولك الحمد láàrin zikiri alẹ́sọ́lásọ́lá sọ wípé ìdàkọ́lá sọ́yìn aláàlùmọ̀ ìhàmìdá tí ìmáàmù bá sọ wípé sẹ́ni Allahu liman hamida qala Allahumma rabbana wa lakal hamd àdáni sọ́lá sọ́lá gangan fúnra rẹ̀ yóò sọ wípé rabbana wa lakal hamd tó bá sẹ́ni Allahu liman hamida yóò sọ pé rabbana wa lakal hamd àti àdìsí sallu kama ra'aytumuni usalli fayaqtadi hadha ma qablahu anna kulla musalli yajma'u baynahuma wọ́n ní tìmọ̀ ilé ìlú pé ẹni tó ń kírun méjèèjì náà ni ó sọ wọ́n á náà dìkìrì ní sàhábìlì imam orí pé dìkìrì tí wọ́n fẹ́ kí máa mú sọ ni fàyí sàhábìlì ọ̀la ìlú wọ́n sì fẹ́ kí ẹni tó sì lẹ́yìn lómi náà kó sọ ka tẹ̀síbí ìbèrè fún wọn bẹ́ẹ̀ ni ẹgbẹ́ bá ṣe máa ń ṣe tẹ̀síbí nínú kú àti àwọn àyè rí orí pé ìgbẹ́ dìkìrì tí máa mú sọ náà ni màmú yìí náà ń kọ wọ́n á náà sọ láta mabniyatin ala Allah yẹ̀kọ́ra ala àmọ́ lórí wípé kò sí àyè kankan lórí rẹ̀ àti kí bíkìrì wà ń bẹ̀. fàyínlámù yẹ kò dùn bíkìrì wọ́n ti rọ̀ pé ìwọ́n ìrìnàṣìdá bákìyà àdìlà àlẹ́ ìkàlì wọn ní bíkìrì. tó bá lọ jẹ́ wípé èèyàn ò ṣe bíkìrì nígbà tí èèyàn lè nírùkú àtìgbà tí èèyàn lè rúkọ́ nírùkú bákìyà àdìlà àlẹ́ ìkàlì wọn ní bíkìrì. ó túbọ̀ sí wípé bí àti nílọ̀rọ̀ onírùkú èkùtà sófò kúrò nínú díkìrì báyìí méjèèjì náà dẹ̀rẹ̀ díkìrì wa díkìrì káàdì onírùkú òun ẹni sọ ní aláàrùmọ̀jì hanúbá tá a bá náà rí kẹ́kẹ́ lẹ́nu ká sọ ọba ni hàn lakal hamdu wa amma jawab an kọ́ọ̀lù alimọ́mù náà ìrọ̀fínàfínà wọ́n ní ẹ̀rí èsì tí a fún ọ̀rọ̀ tó wá lórí wípé bàtà pé wọ́n ń gbà kọ́ tí mo làdàpà ẹ̀rùn máa ń bá tẹ wípé tẹ́ni àwọn ọmọ ìhàndá pàkúrú tọ̀rọ̀ tó fílà ámùn mi pàkúrú ó bọ̀rọ̀ ọ̀rọ̀ kàràǹdù tó yẹ bá ní gbá òkú ló bá dáadáa èèyàn ó rò pé ní ó kò túmọ̀ sí pé ẹ̀mí sọ wípé tẹ́ni àwọn kò túmọ̀ sí pé ẹ̀mí sọ bẹ́ẹ̀ pàkúrú ní wọn lọ́kàlhámù Tọ̀kọ́ àṣàbì rẹ̀, àwọn ṣàfihàn wa, wọ́n ni fọmọ náà wọ́n ní ìtumọ̀ rẹ̀ kú ní rọ́bà náà lákà alhamdu. Ẹ sọ wípé rọ́bà náà lákà alhamdu. Máa mọ́ kọ̀dù àyè mùsùlùmí ní kọ́ọ̀lù sẹ́mi àlọ́ ìlú ẹ̀ gbogbo aláyé ìṣó wà iná ma hásọ hádà bí zikiri ní annahu kánú yasmahu na jára nàbí sallallahu alaihi wasallam bi sami allah man hamda wani inna ma hásọ hádà bí zikiri ìdábi sàdáyẹrí ilé lọ́tọ̀ àdáyẹrí zikiri lọ́tọ̀ òní ní pé kí ni o sẹ́ni aláàrùn ni ma ní àmìdá gbogbo wọn náà ni wọ́n máa gbọ́ ṣàrímẹ̀ súnmẹ̀ tí ó jáàb torí pé súnmẹ̀ náà ni kàṣọ sókè aláyẹ̀ sì máa wúlẹ̀ kọ́ láhùn rọ́bà náà lákàlhàmdù ṣùgbọ́n wọn ní gbọ́ tó bá sọ wípé rọ́bà náà lákàlhàmdù yàánà wúlẹ̀ àti ìdì yìí ti rọ torí pé ànábì máa sọ rọ́bà náà lákàlhàmdù ló sọ jẹjẹ ni wọ̀gánú yàmẹ̀lú náà kọ́ láhùn sọ́ọ̀lù kàmọ́ra ìtìlú ìsọ̀lù láti fi lè bá nàbí ti fẹ́tẹ́rẹ̀ tẹ́lẹ̀ wípé ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ìṣòro sí ilẹ̀ tí máa kọ́ ìdá sí àtà ásìdì yìí ní pìlàpọ̀ pẹ̀lú kọ́ ìdá ilé wípé kámọ́ kọ́sù ànẹ́bì sọ́lọ́lá àlùsọ́lá ní pìlàpọ̀ generally yẹn ti wà lẹ́tẹ́lẹ́tẹ́lẹ̀ wọ̀gáàrí ìwà ti kú nà sí sẹ́ni ọmọ olùmọ̀ àmìdá ọ̀lànà ìyẹ̀sájà ìlànà amúrbìlì torí pé wọ́n ń sọ sẹ́nà aláìmọ́n hàmídà tí ìmáàmù náà sọ fáwọn ẹni sọ́lá sọ́lá náà ń sọ ọ̀lànà ìlàjì lọ́lámù bíbí bùkátà ìbèrè ní káwọn yóò sọ pé ẹtún sọ pé sẹ́nà aláìmọ́n hàmídà torí pé wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé àwọn ń sọ yìí wọ́n láyà àrùgbó náà rabbana lakal hamdu fàámọ̀rù dúdú ọlọ́ọ̀lá wọ́n ti mọ̀ wípé rabbana ó wà nínú nǹkan tó yẹ kí ó sọ bàámọ̀rú bí àmì sọ́nà fún aláàbòsí ẹtì lọ sẹ́mi aláìsílẹ̀ àbúdá ìkó ẹ tó yẹ sọ tẹ́lẹ̀ tó wá lọ́pàá náà wà lákàlà ń lù kálukú lè ṣe kílò kálukú ó sọ wàhádà ìkúyàrú tó fi náà alìmọ́ lalbani rahimahullah kama zakara zalika fi kitabihi ìlẹ̀wọ́dù àfáà nínú ilé tó kíyà nínú hadith àfáà àbúrò àti kọjá rẹ̀ tí mọ̀ yẹ kúrò lẹ́yìn náà yóò sọ wípé sẹ́mi alàrùn hamida ṣí iná yẹn nípa ìṣẹ́ ìgbàgbé ìdínà rọ́kà lẹ́yìn ìgbà tí ó bá gbé ní ìlú ìṣẹ́ tí mọ̀ yẹ kúrò lọ́wọ́ kọ́rí rabbana dípò méjì àkọ́kọ́ sọ́nà àwọn alìmọ́ ní hàmídà rí yóò sọ nígbà tí ó bá ń dìde bákan náà tó bá nà lótọ́ ìsọ̀ ìgbé rọ́bàná wàlàkà ìhàmì hàmì méjèèjì yẹn ní kí ìlú àmì ìrìnà wàlmàmù wàlàwàlà عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أفضل سبعة أعظم على الجبهة وأشار بيده إلى أنفه واليدين ورقبتين وأطراف قدمين عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا قام إلى الصلاة يكبر حين يقوم ثم يكبر حين يرفع ثم يقول سمع الله لمن حمده حين يرفع صلبه من الركعة ثم يقول وهو قائل ربنا ولك الحمد ثم يكبر حين يعلو ثم يكبر حين يرفع رأسه ثم يكبر حين يسجد ثم يكبر حين يرفع رأسه ثم يفعل ذلك في صلاته كلها حتى يقضيها ويكبر حين يكون من السلطين بعد الجلوس حديث أبا بن عباس رضي الله عنه ọlọ́run kó bá yọnu sí abdullahi ibn abba àti bàbá àtọmọ kọlọ̀n kó yọnu sáà nínú jù kọ́lá kọ́lá rasulullah sallallahu alaihi wa sallam ní anábì fún ti àṣọlá ń bẹ́rún sọ wípé omi ìta nàìjíríà ara sábà ta àbúrò wọ́n pajú láṣẹ ìforísọlẹ̀ lórí àwọn àyè méje kan àyè méje kan wà sábà ìṣẹ́lá sọ́lá tó jẹ́ pé ọ̀ràn ìrìn ní káàkiri kanlẹ̀ tá a bá ti wà lórí òun aláìjábọ̀ iwájú orí ibi káàkiri kanlẹ̀ wà á ṣára bí àǹfààní àníbi sọ́lá sọ́lá tó wá tọ́ka sí ìlú rẹ̀ báyìí ó túmọ̀ sí pé ìwọ́n tó bá forí kan rẹ̀ ẹgbẹ́ tó ti ọdún forí kan rẹ̀ ìlú rẹ̀ náà ó kàndọ̀ náà pẹ̀lú orí rẹ̀ bẹ́ẹ̀ bá forí kan rẹ̀ tó bá forí kan rẹ̀ ìlú rẹ̀ pé náà tó tẹ̀lé náà tó tẹ̀lé ìdíjà àníbi sọ́lá sọ́lá àníbi ṣe ìṣàrà ó ó kọ́ ọkùnrin nígbà ìfẹ́ nígbà ìfẹ́ kan rẹ̀ ìlú náà ìlú náà gbúdọ̀ kanlẹ̀. Wọ́n ní abẹ́yìn àti ọwọ́ méjèèjì olóòtútù ni olóòkanlẹ̀ ó jẹ́ mẹ́rin ayé àti orúkú méjèèjì ó jẹ́ mélòó ó jẹ́ àti àwọn ọmọ níta ìyẹn tẹ̀síwájú ẹ̀mí kan. òtúwó ta account méjèèjì as one ojú seven. Mọ̀ọ́dún ìhàdí àforíjì àlékún àdéhùn ni bayanu al'adari alẹ́kùn yìí jáde ìhà. Àlàyé nípa àwọn àyè tó torí pé àwọn torí kanlẹ̀ àwọn àyè òun náà kanlẹ̀. Omúrítù àì àmárọ̀ ní Allahu Azọ̀mọ́lá. Wọ́n pa mí láti ẹ̀, kàlùpà láti ẹ̀, kàlùpà náà láti ẹ̀, aṣáàrì, Allah. Azùn àdọ̀, azùn náà ni àwọn oríṣiríṣi ara. Jẹ́mu azùn, wẹ̀lùsámọ̀ kúrò wáyé azùn, bẹ̀rẹ̀dẹ̀dárì jùmlá, wẹ̀lùsámọ̀ kúrò wáyé aláàmọ̀. Alé aljọba, aljọba, alẹ́yẹsì, orí, yájú orí, olùdámọ̀ وأشار بيده إلى أنفه إشارة لأنه ليس عضوا مستقلا بل قاد إلى الكعبة أي صلاحية لكن النبي صلى الله عليه وسلم ìmú ìṣára lè jẹ́ wípé imú ibi imú kì í ṣe adúwán mùsẹ̀kìlán kì í ṣe orí kéèkùn tí ó bá dé fúnra rẹ̀ ṣùgbọ́n ìlú tábà òfin yóò tẹ̀lé orí tó kanlẹ̀ nígbà tí àbájúforí kanlẹ̀ ilé náà máa ilé náà máa tẹ̀lé. wọ́n ní ọjọ́ yìí àtọwọ́ méjèèjì ayé àìsàfàì àtẹlẹwọ́ méjèèjì láàrín àfìlélẹ̀ àṣẹ ìfún àlùjùmọ̀ rí يخبر عبد الله بن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم حدثه لأن الله أمره أن يكون السجود على سبعة عدونا من المهدفة أنا أفعل بلا ما بعد سلام سلام مسلمة أنا أن أنفع أن يقول النبي صلى الله عليه وآله وسلم بعد سلام يقول الله سبحانه وتعالى أرفع إلا شيء Ipe tó bá ti àwọn oríṣiríṣi lọ, àwọn oríṣiríṣi ara méje kan wọ́n jùlọ wà ní ilẹ̀. Hátà ayọ́sùnmọ́lá àárín ìjọba ibi tó jẹ́ wípé ibi tó ga jù lórí ní ara èèyàn àti ibi tó kéré jù lára èèyàn yóò lè wà ní pòsíṣọ̀n nítorí pé yóò sọ fún ọlọ́run ọba yóò júwe wípé èrò jẹ́ ìkẹ́kẹ́ wájú orí ọba bẹ́ẹ̀ bákan náà àwọn oríṣẹ́ orí ara táa sọ ìrú àjíjábọ̀ àmà àwọn ìyájú orí pẹ̀lú inú àlẹ́dá ọlúgbòjì alùpọ̀tà oríṣẹ́lógójì àbúrọ́pọ̀ kọ̀dàlẹ́yìn àwọn ọmọ níta ẹ̀sẹ̀ wa níwájú àṣọ̀dún ìmọ̀ ẹ̀nà wàtíbà lólè tí yóò pẹ̀lú sí níbíà وعنه صلى الله عليه وسلم أمر من أمتي لأنه ينتشر نعم ولا أعتقد صلى الله عليه وسلم بقى أعتقد جاء في الدعليم النبي صلى الله عليه وسلم إذن تشريع عمي إذن أصولي أصولي بجوني كيف الحديث أن النبي صلى الله عليه وسلم كان مبلغا عن الله مراده مبين الله كان النبي صلى الله عليه وسلم كان مبلغ عن الله مراده ó jẹ́ mi tí ó fún wa ní ìró látọ̀dọ̀ ọlọ́run ọba àlùsọ́lá gbogbo ọlọ́run ọba àlùsọ́lá bá fẹ́ káṣe orí àwọn àmọ́bí sọ́lá sọ́lá láti bẹ̀ lórí sí sàlàyé rẹ̀ fún wa. anáàbí ni àṣìkúrúdà tẹ̀gbẹ́lẹ̀ alálùsù wọ́n ní gbogbo síwájú tí wọ́n ní àdúsì ó ń bí àwọn ìwé ìwé dámẹ́sọ́lá sọ́lá tẹ́ka sí ọ̀rọ̀ ẹ̀yìn ní tó wà ní pòṣíṣọ̀ yẹn lórí rẹ̀. أن أقوال أو أفعال رسول الله صلى الله عليه وسلم لا تدعو إلى الخصوصية إلا بدليل إذا جاء الشيخ ترى النبي صلى الله عليه وسلم آه من سويت الله سجد إسماء النبي صلى الله عليه وسلم إلا بدليل àtìkárí ẹ̀rí tí ó sọ fún wa pé ọ̀rọ̀ yìí wà maxus wà specific fún anábi sallallahu alaihi wa sallam anna sujuda ala hadhihi àbọ̀ wáàzì ìforíkọlẹ̀ lórí àwọn oríkèéríkèé tá a sọ yìí ọ̀rọ̀ yẹn ni tasmiyatu kulli wahidin min hadhihi al-a'dha'i azman Ànábì sallallahu alaihi wasallam ó pe àwọn oríkèríkè ó pè wọ́n ní azmi yẹn ogo al-muradu bi jabwa ay al-jabin wal anf níta àwọn gbà lórí pẹ̀lú jabwa orí wájú orí wal anf àti inú wal yadayn al-muradu bihi al-kaffayn wọ́n ní ọwọ́ méjèèjì ní níta gbà lórí pẹ̀lú àtẹ́lẹwọ́ onígbèrè wa lèmi lè rògbé ọwọ́ méjèèjì ó kàn fẹ̀yẹ́ wọn nílẹ̀ báyìí láti wà níṣubú òbí wa tó ti gbọ́wọ́ náà pé ara ò àìsàfẹ́ ilé àtúnlé àbèjì rẹ̀ kọ kọlẹ̀. àlèfẹ́kùnmọ̀ fún ìtẹ̀sùn ìlú ìsìlámi ọgbọ́n tó wà nínú ìṣòfò ẹ̀sìn لأن هذه الأعضاء aṣọ́rọ̀fà àbọ̀ ìlú àlùjọ́sọ̀ làbẹ́nà. Oríṣi gba àwọn ìpèríkè ara a dákọ̀ nínú àwọn ìpèríkè tó lọ́lá jù ní ara mi ènìyàn wà. Sọ̀rí àjàwárí ìlànàmọ́lẹ̀ ìgbàlódé. Òun ni àwọn a fi ha, tó gba àwọn oríkèéríkè ara ẹ̀ tó sì wà ní pòsíṣọ̀n tí àlébí sọ́lọ́sọ́lọ́ sọ fún bíbẹ̀ wáyé òjìlá ló ń là hálì gbà ìtumọ̀ rẹ̀ ní pé ara ń dá àwọn nǹkan rẹ̀ wípé wọn jẹ́ ìkẹ̀kẹ́ níwájú ọlọ́run ọba sọ̀hánì wàhálà ó sì tún júwe wípé èèyàn jura rẹ̀ sílẹ̀ pẹ̀lú ọba dẹ́dà àwọn ìgbìmọ̀ wọ́n fi ilẹ̀ ńlá wọn lórí wípé sáwọn oríkèéríkèé tá a bá pẹ̀ ìjẹ́ ọ̀rọ̀ rẹ̀ níbí àbí mustahab àbí nǹkan tá a fẹ́ èmi kí ó kanlẹ̀ lẹ́sìn gbogbo bóyá ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ilé ìdó tẹ̀wọ̀n ìdí tó bẹ̀ sún mọ́ ẹ̀rí ẹ̀rọ tó sì láti lera ṣùgbọ́n tó sì láti dára a rò pé inú àwọn ìsìláfà tó wà yìí ọ̀rọ̀ wo ló bá ẹ̀rí lọ èyí ló sún mọ́ eré tó súnmọ́ ẹ̀rí jùlọ ní ẹni pé ó dá àwọn oríṣi ìpè pátá ètò súnmọ́ ẹ̀rí ó náà ní pé ká forí kanlẹ̀ ká bá forí kanlẹ̀ tí àwọn oríṣi oríṣi àwọn tó ń dákọ̀ yìí tó wà láwọn fìṣẹ̀ tó ń dákọ̀ yìí ó náà ní ìgbésẹ̀ ọ̀rọ̀ yìí jùlọ ọ̀nà àmì. àdìsí àbúrò rẹ̀ ràpọ̀lọ̀ kí wọ́n fi èyí ká náà rọ̀sí ìlú àyè sallallahu níbi Allahu akbar nígbà tó bá ti bẹ̀rẹ̀ ẹ̀rọ tó mọ ìwé tẹ́gbé rẹ̀ sí nínú ẹ̀rọ fàáyé bákan náà tó bá ṣe rẹ̀ tó mọ ẹ̀rọ fàáyé tó bá ṣe rùkú níbi Allahu akbar tó mọ ẹ̀kọ́ sẹ́mi Allahu liman hamidah ó túnmọ̀ sí láti láti rí fún mi sọ wípé Allahu akbar yóò sọ fún mi ń dàgbò nínú rọ́kà tó bá ti ń

ربنا لك الحمد رب سيدنا يوحشي الله أكبر يوحشي على سجود ilé ìlú bá ẹ̀rí lọ ìgbọ́pọ̀lọpọ̀ adárájẹ́ lọ sí ṣùjú ẹlòmí orí ìforíkanlẹ̀ ló ti ṣe Allahu Akbar ìforíkanlẹ̀ ló rẹ̀ ṣe Allahu Akbar ẹlòmí tí láti lọ sí ṣùjú ló ṣe Allahu Akbar ṣùgbọ́n lè tó bẹ́ẹ̀rí lọ ni pé

sọ́lọ́wọ́ ọdúnlá ọdúnlá sàràwọ́ ọdúnlá ọdúnlá gbogbo ilé ẹgbà já kòtò ẹ̀jẹ̀ ká aláfà ìmọ̀ mi. gbogbo àwọn ètò èyí ìṣòro gbúdọ̀ mọ ìtumọ̀ ẹ̀ ní pé ọkàn wa ò sí lórí mọ́jú ìyẹn àtẹ̀jíbọ́ ni ọkàn ò sí ń bẹ̀ ẹ́ tọ́kọ̀ bá bẹ̀ ta nínú sábà ìmọ̀ táwọn fọkàn táwọn fi èyí sí táwọn fòyè sí táwọn fọ́yẹ̀ ìmọ̀ mò ní ṣe kẹkẹ lórí òun àti ká ní ìtìbá pẹ̀lú ẹ̀ táwọn mọ̀ sẹ́lẹ̀ yóò mú sá nígbà táwọn ìlànà tí àwọn ṣe ìjọba àríkàtìlá ìjọba àríkàtìlá ìgbèlè ìsúkùsù ẹ̀yìn èdè bá bárakàlá òfin àwọn ìjọba àti àwọn ẹ̀mí àwọn náà àwọn fọ́nà ìgbọ́mù ṣùgbọ́n jù mú rà áká àti mẹ́jùdù alẹ́ ilé rán akálàkà ìnáwó ilẹ̀ tẹ̀sí abẹ́lẹ́ àwọn ọba sọ̀rọ̀ àtàlà fọ́nà tó mọ̀ dà ìwọ̀n àlùyálàyà Dára bí sọ́lá sọ́lá bá sọ́rí pé àwọn èèyàn ó mọ̀ túnú fún títí yíyá ọlọ́run nípa wọn fẹ́lẹ̀ fún. Bẹ́ẹ̀ni, ojú mẹ́ta kí ló fà? Orílẹ̀ àmẹ̀wò láàyè tí mo rìkú awọlá ṣubú dà rìkú rẹ̀ ògúnrégé ṣubú nínú òṣè tí mo ògúnrégé wọ́n á kẹ̀dà. Tó ló ń sọ wípé ọ̀rọ̀ ìrú yóò tún mọ ẹtún yẹ̀wò yóò tún mọ ẹtún gbéwò yóò tún mọ ẹ̀yẹ̀wò yóò tún mọ ẹtún kà yóò tún mọ ẹ̀yẹ̀wò pẹ̀lú wípé jẹ́

a ti sọ ewu tí ń bẹ nínú kéwòn náà náà a ti sọ fún wa ayé ẹ̀kọ́ lánàá a fún wa pé àsọ tó mọ́jú ìdásí ẹnì mi tó ti kúrò bẹ́ẹ̀ tó ní. ẹ̀dá yìí wà wà èyí èyí wà ní mẹ́rin tá a ṣe lánàá ó sọ fún wa aláwọ̀kọ́ ìmọ̀ ayọ̀kùnrin náà ìdá ó súnmọ́ kọ́mọ̀sì ní

a ní kọ́bùdù adẹ̀mí kí ni adẹ̀mí wájú kọ́bùdù méjì wájú méjì ìmọ̀ àjá báyìí tàbí kó o fi bí kó o fi sí ibi báyìí ìkejì ni ẹlẹ́ẹ̀kẹta kó o fẹ́lẹ̀ kó o fi gba ilé mi báyìí ẹlẹ́ẹ̀kẹrin kó o fẹ́lẹ̀ gba ilé mi báyìí ọ̀fẹ́ lẹ́yìn mọ́rẹ̀ ni kò sí kankan mọ́ òfin tí wọ́n á fẹ́ ìbèrè lè ìgbà tó lè ìgbà ǹjẹ́ tó bá ní kó mẹ́rin wá nìjọ ó ní náà ò sí tọ́ka fẹ̀fẹ̀ dọ́jọ́ jẹ́ à èyí ṣe rẹ̀ wà nínú. so ọ̀rọ̀ ní pé àwọn <laughs> a mọ̀ kí ìjọ́nà àfáà àdúgbòhùnlá wọ́n lọ rí nìkan nínú àwọn olùmọ́ wa wọ́n ní mẹ́sìnà ìgbàtọ́ wá dé àwọn náà ni wọ́n ń sọ wọn nígbàtọ́ àwọn wá dé àwọn afẹ́ ìran tàfíyàtì lẹ̀sí ìrẹ́lákà nígbà ọ̀kọ́ta mọ́ sí tàbí mọ́ sí mọ́sálásí ó fi tàfíyàtì lẹ̀sí lákà nígbà ọ̀kọ́ta fi mọ́ sí mọ́sálásí tàbá wọn ní mọ́sálásí wọ́n ní báwọn ṣe wá ń yan lọ́sí làwọn ká àlejò rẹ̀ tán wọ́n ní àfáwà àgbọ̀ báwọn pé la'allaka qara'ta shay'an an kayfiyati salati nabiyyi sallallahu alaihi ya mo ṣàkíyèsí bó ti kírun sí náà kírun wọ́n àwọn wọ́n ti rí pé àwọn orí ilé ti ka nǹkan nípa abánẹ́bí ti mẹ́sìn nígbà tó ń ṣe èèyàn lọ́wọ́ lọ́wọ́ tó yẹ yẹn àwọn rí pé gbogbo nǹkan tó ń ṣe lórí ìlú yẹn gbogbo àwọn nǹkan tó wà wáárì nínú súnmọ̀ bánẹ́bí sọ́làsọ́là máa ṣe lórí ìlú. ní haifin kìíyà nípa níyànjú wọn ìṣìdáàlì fìhì wọn rúkú wọn tọmọ àníyàn fìhì wọn kìíyà mi nínú rúkú wọn sùdùn wọ̀lùsẹ́gìdà wọ̀lùjẹ́ńtà àbẹ́yìn ìṣẹ́jẹ́tẹ́yìn gbogbo ọ̀pọ̀pọ̀pọ̀ ní ṣèkì rẹ̀ ń lókì sí rẹ̀ mọ́jú ó kéré rẹ̀ àtàwọn asáláwọ̀n ṣèkì rẹ̀ sọ̀rọ̀ pé á èdè tó mọ́ ní pé o ti kà nípa bá níbi sọ́là sọ́là sí ní oṣù àfáàmì sọ fún pé bẹ́ẹ̀ ni àwọn ti ká dáadáa. ilé ọ̀tún mọ̀ sí wọn ìlú òsínú béèyàn bá ní àgbàlagbà tó ti darí gbẹ́kùjọ́kùjọ́ tí ó sì lóore ọ̀fẹ́ láti fi ṣe hajj ẹni tí ń káwọn bá ṣe hajj ọlọ́run gbà bẹ́ẹ̀ lọ́rùn tó bá ti kú tí ṣe hajj hajj ọlọ́run gbà ti forúkọ rẹ̀ sí nígbà ẹ̀ forúkọ rẹ̀ sí. ìgbóni wípé ẹni tó bàbá yẹn ṣe sọ̀rọ̀ láti tó ní ọ̀rọ̀ láwọn kan wò. Oòrùn ìsàlá ìmẹ́ta ájì ìlú ìsinmi fẹ́ láàrin sí ájì. Ṣùgbọ́n ìrìn òrí bẹ́ẹ̀ o, ìrìn òrí bẹ́ẹ̀ o. Ajíbọ̀ kọ́ nípa ìrìn, ajíbọ̀ kà nípa ìrìn, ajíbọ̀ kà nǹkan nípa ìrìn títí. Ó ṣe pàtàkì o, wà láì ṣe pàtàkì. Ó máa di pé ìwé ìdíwájú ọlọ́run báyìí nígbà tó máa gbòòrò o. Ọ̀nà ìdí tó fi ṣe pàtàkì náà nìyẹn torí pé ọmọ òrùka lè jẹ́ ìṣẹ́ lè jẹ́ ìṣẹ́ láti ra ìrìn olùgbẹ́jọ ìṣẹ́ ọmọ onítorí náà káwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe àbò nípa ọ̀rọ̀ ìrìn ṣe pàtàkì ó ṣe pàtàkì gan nígbà tá a ti wọ̀ wípé ọ̀ràn yẹn ní ká kí ẹ ọ̀ràn yẹn náà ní ká kọ bá ti ti àbí ti dé lẹ́yìn olùsọ́lù kàmọ́ra ẹ̀sìn wọn ní ìsọ́lù wọ́n á rí ìbúnú ojú ìrìn náà lọ́wọ́ akọ́ láti lu wọn ó sì kọ́ tó ó padà sí Mẹ́dínà ó padà kó ó kó mẹ́dínà ó padà sí wọn èrè torí èrè ló ti wá sí Mẹ́dínà ó kọ́ èrè ó ti padà ó parí àgbà ìmọ́jú bíi òun náà lè jẹ́ ẹ̀sìn tó wájìbì ló jẹ́ fún wa ká kọ́ nípa ìrònú àrùbó àwọn ajú àwọn tàbí tí èso ní kíláàsì kò rí tó wọ́n sọ fáwọn tàbí tó yára ẹbọ́ síbí ẹbọ́ síbí ẹbọ́ síbí ẹbọ́ síbí àwọn tàbí yìí àwọn tàbí lọ pé ẹjẹ́ tí ń kírun gbẹ́gbẹ́ bá mẹ́bí ìkíni mọ́ ti wà láwọn orí ìlú sọ̀lá àti ìpá ìgbòho gẹ́gẹ́ pé bọ̀tẹ́jẹ́ ti ń jẹmọ sí ìgbà mẹ́bí tí wọ́n lè fún mi ìwọ́n kí ni. wọ́n á ní sọ̀rọ̀ nípa àyè wà sí ìlú ìsọ̀rọ̀ ní wákàn wọ́n ti wọ́n bá sọ̀rọ̀ ní òsì à ó ti bá ń lọ ó sọ̀rọ̀ sọ̀rọ̀ ثم يقول وهو قائم ربنا ولك الحمد ثم يكبر شيء وهمي قال النبي صلى الله عليه وسلم قد قال في سجود يسوع الله اكبر ارجع بيت اقول في صلاه الخلاب بن رافع ثم لا يوضع ناس كبر شيء الله اكبر ثم اسجد كويس على في سجود تكبر وانت قائم ان شاء الله جرجع قال ايه ibi tó bàtọ́ bá ń lọ ìsàlẹ̀ ìjà lọ́ọ̀pọ̀ sọ́hìn wọ́n ní tẹ̀síláàtì lè ìtìkọ́ọ̀lù ni àìjẹ́ ẹ̀kọ́ tẹ̀síláàtì lè ìtìkọ́ọ̀lù ni ṣùgbọ́n nínú àwọn àyè tá a bá ti rí pé taxis wà fún àwọn àyè kọ̀ọ̀kan wípé a ṣe kọ́pùlà ìtìkọ́ọ̀lù a ṣe olóòmì àyè tá à ń sọ Islam abájọ ikú lórí ikú a ṣe aláàfíà kábílẹ̀ sínú àtẹlọ ṣùgbọ́ tí àwọn ìlú bàbá ka fásitì àtàn lọ́pọ̀lọpọ̀ gbà àìjó èrè káwọn ti àmì ká tó ti lé àmì bẹ̀rẹ̀ sílẹ̀ lóde àmì tó bẹ̀rẹ̀ ti tẹ̀ káà tó bẹ̀rẹ̀ àmì dé ìyọ́mù gan ni wọ́n ti àmì gbangba ní oṣù ẹ̀ tí kò dédé àti ẹ̀ ní gbọ́mọ̀ wọ́n kàdà àwọn tó èyí kì í ṣe nǹkan tó yẹ kàn ní tẹ́tọ̀ ní táàkì tẹ́tọ̀ fọ́ tẹ́ńdẹ́lú tẹ́tọ̀ fi ní ń sọlá sọlá nù. súnmọ́ ìkẹ́dé súnmọ́ ìkẹ́dé ní ilẹ̀ ẹ̀rọ fọwọ́rọ́ àti àá ó bá ń dérí sókè ní àṣùjú ní oṣù aláàkúrà súnmọ́ ìkẹ́dé ní ilẹ̀ ẹ̀rọ bá ti padà sí ìdí ìdí oṣù aláàfọ̀ súnmọ́ yóò tẹ́jú ní ìlú ẹ̀kọ́ ráàkà tó bá ti dé ìdí oṣù aláàfọ̀ súnmọ́ yóò kọ́ nígbà nìkan sí ìfẹ́ láti ìpínlẹ̀ ha gbogbo gbogbo irun rẹ̀ pátá bí oṣù tó náà nìyẹn àtà ẹ̀kọ́díyà títí yóò fi wọn fún mi ìrìn náà kan. wàyí ká jèrè fún mi nìyà fún mi nínú ìtàn ìgbà dáa àjùlọ tó bá fẹ́ lọ sí ráàkà ẹlẹ́kẹta yóò ṣe Allahu Akbar bákan náà. Nínú àwọn ìpìlíà eléètò àrìnà àdéhùn tí ti àkàrí. Alákọ̀ọ́kọ́, Bayani Mohamed Sefir, àlàyé àwọn ààyè tí a ti lọ ṣe àtàkìlẹ̀ ní Allahu Akbar bákan náà ìbáàrù tẹ̀kílé ní màá tó mọ̀ sọ̀rọ̀ afẹ́ ká máa ṣe tẹ̀kílé láwọn àyè tí a dákọ̀ yìí. bákan náà lábìyẹ káànà ìfúdùn mùdáwàmù wọn ní sọ̀rọ̀ríyà wọn ní sọ̀rọ̀ríyà lónà káànà bí àdébì máa ń ṣe ó máa wọ́n ní ìtumọ̀rọ̀ rí à tí ò sí ìkìtọ́ ìtọ̀tọ̀ pé ó ṣe é lásìkò kan kò ṣe é lásìkò kan. Àlùmọ̀ntàrìdì yẹ́jùmọ̀ ìbáyìnà tẹ̀síwé wọ́tàhì. Ẹni tí ń dàrú sí yóò ṣe jámù láàrin àtẹ̀síwé onáàni sẹ́mi Allah olùmọ̀ni Hamida wọ́tàhì àti rọ́bà náà lákàlhàmù. Ṣèyí tí ń dàrú sí òun ní náà mo ń sọ màmú ìlú ọ̀sẹ̀ sí wọn àmú ìlú ọ̀sẹ̀ sí ìbámu sí àlàyé tí a ṣe ilé tí àlùmọ́ ìlú mẹ́wàá rí rahimahullah ta'ala tí wọ́n rìn mẹ́rẹ̀. Wàbí ìgbàtí tẹ̀síìrì ìgbà ìyáàmì yára tí a ti sáàrìta. Bákan náà wọ́n rìn lọ wípé ta wọ́n fi fi búlù sọ́láàtì sílẹ̀ ìyá ìdá aṣọ́ra tẹ́tìrà wọ́n ní ìrètí ìpè méjì aláàgbára mọ́kànlá ní lẹ́gbẹ́ tẹ̀síwọ́dà tó lè ràn tẹ̀síwọ́dà tó lè ràn aláàgbára aláàkọ́kọ́ káàtì wọ̀ ẹ̀rọ ọ̀kan tó ti fún ìrọ̀kà márùn ní rákà kọ̀ọ̀kan ìsọ̀láàtì sílẹ̀ àti ìyá onídẹ́gbẹ́ mẹ́ta tàbá aṣọ́ra tẹ̀síwọ́dà seven two ní aláàgbára mẹ́lẹ̀ ọ̀fìn ìgbà yíyá ìrè tó jẹ́ olóògbé mẹ́rin twenty two ní aláàgbára tó wà ń bẹ̀rẹ̀ ọdún mọ̀sílẹ̀bátù khams nínú àwọn òtí ó jẹ́ ìrọ̀rùn rẹ̀ márùn-ún sáàmù ọtí lójúmọ́ àríbá ìwà tuntun ẹ̀rọ náà tẹ̀síwìrà twenty àríbá ìwà tuntun ẹ̀rọ náà tẹ̀síwìrà ninety four kọ́lá ìlú mìlátì afá ìlú mìlátì ọ̀ṣọ́ àtìwọ́n yẹn àti ìwà ni wọ́n gbé àlàyé jáde ẹlẹ́ẹ̀kejì a ní àfọ́ àlàyé tó jíjà káàkiri ọ̀tánà ní sọ́lọ́lá àlùyà àlùyà sọ́lá tó bá sọ iṣẹ́ tí rẹ̀ ìṣẹ́ àlùyà sọ́lá sọ́lá ó jà ní ẹgbẹ́ bí ọ̀rọ̀ tó bá sọ náà ni ìtànà ní káṣe ó jà ní sọ حيث وبلغوا عنه وبلغوا الجودة في ذلك ẹlẹ́kẹsàn òun náà ni ọlá tí ń bẹ fún àwọn sàhábà ọlọ́run tí ó bá rẹ ló fún wọn aláàmúbà dàbí àwọn sàádé wọ́n ní ọlá ju àwọn tó tẹ̀lé wọn lọ àwọn sàádé wọ́n lọ́lá ju àwọn sàádé wọn wọ́n lájú wọn lọ ibi tí àwọn sàhábà ìdíwánu lọ́ra lóhùn àjùmọ̀rí bọ́dà tù ìmọ̀ yìí wọ́n dé wọ́n dé ìmọ̀ yìí mọ́lẹ̀ wọ̀dá lágbù wọ́n sì fi ìmọ̀ yí wọ́n tún mú dé sí àwọn èèyàn wàhálà mú wọ́n sì tún kọ́ àwọn èèyàn ní ìmọ̀ yí wọ̀dá dárí ju ìdàpọ̀ ìdàgbà wọ́n sì ná ìgbìyànjú lórí ẹ̀ wọ́n ná ìgbìyànjú lórí bí ìmọ̀ àmẹ́bí sallallahu alaihi wa sallam yóò tó jálégbá pé tí sì gbogbo gbé àyè nígbà tó ti ọlọ́wọ̀n bá àríjọlá bó ti fún ẹni ìkápá ni mọ́. ó jẹ́ pé àwọn tàbí àdẹ́bí tó ń la rẹ̀ rẹ̀ sọ́lá àtọ̀dá ni wọ́n àtọ̀dá ni wọ́n ẹ̀sà sí ni wọ́n nínú àwọn èèyàn nítorí pé kì í ṣe gbogbo ẹni tó bá lójú láyé náà ní tàbí nítorí wọn tó rí àná ìfọ́dọ̀ láàrin ìfọ́lá náà ní tàbí ó gba àwọn àbújá yìí gbogbo oníwàlódì ojú àwọn àbúláàbí ògbò ìlera nàbí ṣùgbọ́n torí pọ́lọ̀ ọba àlúkẹ́ láìka àwọn ẹyẹ òsínú àwọn sọ̀hábá torí pé wọn bàbá nàbí sọ́lá sọ́lá dòrí lé pé wọ́n ti ẹ̀sùn tó ní ìgbàfà náà inú kúkúrú inú ìlú ẹgbẹ́ kéde inú ìlú wọn sí àwọn àfá wa kọ́lọ̀ kó bá kó fún wọn kọ́lọ̀ dé sí wọn wọ́n ní wípé ìgbàgbọ́n àwọn ọba àlejò ńlá tó sọ àyà kalẹ̀ pé tábà ti ọwọ́ rẹ̀ méjèèjì òfó bá àbúlà ábì ó sọ gbélẹ̀ nígbà táwọn sọ kalẹ̀ tọ́lá bá bẹ̀ sọ sí àbúlà ibi àbúlà tó já sí tí nǹkan tó náà bá rẹ́jọ́ ni ó yá gbogbo ìgbà ìfẹ́ ń gbèsè ní ẹni. Kò sí à. Kò sí à. Ìjà tára sọ̀ kalẹ̀ tẹ̀mọ̀ pé àfúlàní náà kì í ṣe ẹ̀rí ẹ̀rẹ́ òun náà tó sí ara rẹ̀ gbọ́ wọ́n kà á sí létí tàyẹ̀ sí anára ń gbàgbọ́ láàbí àbí ẹ̀kọ́ wọ́n múra wọn tí wọ́n múra tẹ̀lẹ́tọ̀ títí ìyá nínú àbí ìlú mẹ́ta. Ó gbọ́ ara rẹ̀ sétí. Kí ló dé tí ò sọ wípé

àmọ́ èmi ló fẹ́ tàbí dábọ̀ náà ọba rẹ̀ kò yí bẹ́ẹ̀ yẹn òun ní ìwọ̀ ó yà bẹ́ẹ̀ lọ ìmọ̀ yìí. ó sọ bẹ́ẹ̀ nínú kúkú wọn lè kúkú wọn àtàgbà ó ló sọ wípé kéèyàn fẹ́ tààdé wà láì fọ́gbù mi fọ́gbù mi wáyé kú mo yàn sọ. ẹ̀yìn tọ́nà ọba àlejòlá bá wù òun náà lè yé náà tó ìwọ yìí tàbí àlẹ́yìn fúnra fúnra lọ́dọ̀. òkú wa sí ìṣẹ́gbẹ́ nìkan lè ṣe lẹ́yìn wọn olùgbé ilé sábà táwọn sọ̀hábà wa lẹ́nu ní láti ọ̀túnbọ̀ pàánù. Olùkọ́ náà bọ́ àwọn ìpàdé ẹ̀rọ bọ́ àwọn ìpàdé o. Ebi Khalid ìbúlù wà níbi Taifu wà tó báwọn ló ló ló kọjá ààyè ló ló ló ló ó fẹ́ parí àlàáfíà fún Musa Alashari ni àlejò sọ̀rọ̀ yẹn. Wọ́n wà ní Jèkó ní Khalid ìbúlù wà ó ṣe ìkẹ́kẹ́ bí ìta Adam bó ṣe ń sí àdúgbò àlàáfíà rí àlejò láti ṣubọ sáàyè ìdí onígbò ìhàn bá rí tẹ́lẹ̀ káà ní ìgbàdùn àwọn méjì ìjọba àdójú àdó lọ tàdójú tàdó lọ àdójú ńlá ìfi káàlì bínú wà níbi yàtì táyé ìjọ kìtọ́ gbogbo àlè ńlọ láti ṣubọ sáàyè àwọn tàdé èmi ìṣẹ́jọba bá ńlá bá bẹ́ẹ̀ nìkan torí pé sàádé kan péré láwọn àǹfàkọ̀ nísìlà oúnjẹ dáadáa láwọn àǹfàkọ̀ nísìlà oúnjẹ dáadáa ní tó ṣe bèbè òkè oúnjẹ òkè oúnjẹ tó dìde o tó ṣe dìde o ní tó ṣe bèbè rẹ̀ tẹ́ ẹ bá ti ṣe sádákà tẹ́ ti ṣe sàárà tó jẹ́ ọ̀nà ọlọ́run ah wọ́n bàlágà ló gba áàdìdì wọn lánàá sí ìfàwọ̀ ládàá tẹ́ ẹ gbà lọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú òkè oúnjẹ tó ṣe dìde òtítọ́gbèdègbè gold àtàbẹ́ kan tó fi níbi níbi tó fi ṣe tọ́lápọ̀ ìjọ wo gbà ló jù bá ìdílé ìjọba kan lọ alágbèlé wọ́n láà nà ìfúnfà wọ́n gbà dàbí níbi tí ni ìlàjì níbi títà àdéjọ ìdíje tọ́lá pọ̀ tó gbéra náà ọba lábá tí ó gbà ojú lábá tó gbà fẹ́ẹ́ náà tó ń dìde gold ó máa jẹ́ gold tẹ̀lé ìdíje ọ̀nà náà ẹ̀ ní gbàǹtítà bí ó gbà wọn. Ìjọ wípé ha bá ti rí ń bí, olótọ̀ ha bá rí ń bí, gbogbo wa tó ní àlàmú wàhálà àlọ́ ìyáàdì náà òun ní lámù la òfin náà rí ìpínlẹ̀ ìmìnà mẹ́rin ìrọ̀dù tó àníjà lálẹ́húdà àìlàmọ́ kàmọ́rọ̀dù tó àti kọ́ńtọ̀ ìbálẹ́gárí ọkọ̀dúrọ̀dù tó àga afúnṣe ìwà aṣí ìyáta ìwú wọ́n máa rọ̀dù tó bí bọ́sínú ṣé ìfòjú dárí ìwú wọ́n máa rọ̀dù tó bí bọ́sínú ṣe ìfòjú dárí ìwú inú ìsọ̀há àbàtì ojú ìgbòdó àti ìlú àlàmù ẹgbẹ́. Wàhálà àlọ́ ìyájì ha, Jalúkọ̀ òdì ní àárí. Wàhálà àlọ́ ìyájì ha, Jalúkọ̀ òdì ní àárí. Wàhálà àlọ́ ìyájì ha, Jalúkọ̀ òdì ní àárí. إن تتعلم أني لا أفيد منه إلا من أجلك فاكتني من النار إلا من أجلك فاكتني من النار أبعيد ìlera bìí tí a ní jarun lálẹ́rúdà àlàmẹ́ ó ní mẹ́rẹ́ ní sáàlì lálẹ́rúdà àlàmẹ́ ní àti ààyè pọ́sì dáadáa tó yóò bèèrè àti tó yóò tẹ̀lé tó yóò sọ̀rọ̀ kàmọ́rọ̀ bìí tó àti kan sọ̀rọ̀ ìdálẹ́ bá kàmọ́rọ̀ bìí tó àti kan sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ṣe yẹ́nu sí àbújá kù tó jẹ́ wípé òun ló wà inú kòtò lọ́jọ́ tó ní àná wọ́n máa rọ́bí ìlú ìkọ́tí ní ṣe ìfì bí dárí wọ́n máa rọ́bí ìlú ìkọ́tí ní ṣe ìfún ọ̀bùn àfáà tí wọ́n pa nínú ilé bọ́ ti páyẹ àfáà ní èèyàn ní ti ń tèrè wọ́kọ̀dé rọ̀bí ní ti àgbà afẹ́fẹ́ ìwà áṣù ìyàtọ̀ mú Fàkọ́jọ́rọ̀ bí ìfẹ́ àbà àtìwà, Umar bin Khattab, mo yọ́nú sí ohun àtúgbà ara rẹ̀ tí wọ́n gba ìsìlá ògbó ni mo yọ́nú sí. Wọ́n máa rọ̀ dòun tí olùkọ́ tó ti ní ṣe ìfikún dáhùn. Bá ṣe pa òfúràn, òjìmọ́ mi nínú omi yàrá bì ìrọ̀ náà bá èkó tàbí àlànà ayé ìlà òkú gbèrè mu. Tó o bá mọ̀ wípé mi ò nífẹ̀ẹ́ àwọn tàbí òǹtà àdákọ̀ yìí. ìlànà ìnàbí ní tàbá ìpínlẹ̀ ìrìnà na rẹ̀hánà ìnàbí ní tàbá ìpínlẹ̀ ìrìnà náàrí. Ọba mọ̀ tó ní ìmúṣẹ ẹ̀wọ̀ ìlànà ájìlì àti tó ìwọ̀ dáadáa ní àwọn sàbẹ̀ ó wà bí Ìyẹn náà tó ti sùn. Ọba mọ̀ tó ní àti tó àbí ẹ̀rí bọ́rọ̀ tó kí ni àwọn sàhábà wọ́n ẹni tí ẹni tó yẹ mọ́ ẹgbẹ́ ìjà ẹni lè á fún ẹ ní ọ̀wọ́ wọn ní pípé sọ́làsọ́là ní sọ́là bá ní sọ́là kó bá ayọ́ ní sí àwọn sàhábà náà ní sọ́làsọ́là wọ́n lọ́pọ̀ ìbéèrè ìdí ni a ti dáhùn nígbà tí a ń ṣe dárò lọ́wọ́ ẹni tó lè ìbéèrè pé asọ̀rọ̀ láàrin mẹ́tò ìdíjáàbò lọ́fẹ́ràn alùpùpù nìdáàbò ìṣíṣí ìlànà lójú lọ́mọ ìjùmọ̀ ó ní fún ìrìn lọ sí jùmọ̀ wọ́n ìjọ tó mú mi kó wọ́n mọ̀nà wọ́n ẹgbẹ́ sípáàsì lọ ní ṣe pé oní ẹ̀gbẹ́ oníṣẹ́ olú ọ̀rọ̀ jùmọ̀ ó ti lọ sí ìjọ tí ó burú bẹ̀ ó ti ní oríṣẹ́ náà ó ti ní oríṣẹ́ náà ṣé kò sí ní láwọn àsìkò kan wọ́n máa ń rìn mọ́sálásí jùmọ̀ ọmọ ìjọba sí mọ́sálásí jùmọ̀ pé eléyìí yóò jọrọ ìgbéraga kó lẹ́yìn àwọn tí àwọn òjẹ́ nǹkan tí wọ́n mọ ìjọba jùmọ̀ ìgbà tí wọ́n sọ̀kọ̀ wọ́n sì káyọ̀ wọ́n ti rò pé àbí sọ́nà ni mọ́sálásí ẹni ìbéèrè wípé kátàbọ̀lá ajúra الجلوس توركا في صلاة الجماعة وخاتم الإمام لأنه في بعض الأحيان قد لا يكون ممكنا للمأمومين wọ́n ní ìjókòó tawaruk tá a fọyín tó yẹ mọ́ ìjókòó ní raka mẹ́rin tá a fara ìfún aláàmì ìlú tó lájẹ́ ìpín mẹ́rin tawaruk ni tá a fẹ́ fi tẹ̀síò ètò jẹ́ ìpín mẹ́ta tawaruk ni tá a fi tẹ̀síò ètò jẹ́ ìpín méjì olùkan ní alẹ́ ìtìrọ́ọ̀ṣì nígbà tá fi tẹ̀síò àfá ìwà ń bèèrè wípé táà bá fẹ́ tábá wà ní tàbáṣìjẹ̀ máa táà wà lẹ́gbàra wa ní sáfúgbà tí wọ́n jókòó pé kì í rọrùn sẹ́lẹ̀ mí láti jókòó tàwárò kì í rọrùn sẹ́lẹ̀ mí àjòkò tàwárò eléyìí ló ṣẹlẹ̀ tí sáfúgbà fún tí sáfúgbà fún ó lè ṣẹlẹ̀ olùmọ̀fẹ́ olùmọ̀fàǹdẹ̀ yìí láti rí ṣe láti dé olùsìtítà tó ti dé tẹ́nì kan kókàn halẹ̀ lọ́bì olùsẹ́ tó lọ́bì ẹ̀ nípìnlẹ̀ ẹ̀kàn sídà pè sí ibi tiẹ̀ ẹ̀sẹ̀sẹ̀ àjọ́sì ní ibi tàwárùkù lẹ́ẹ̀kiri ìpalára ẹni yẹn tẹ bá fẹ́ jókòó tàwárùkù ó lè mọ́ ọ̀sẹ̀ jẹ́ sí tàwárùkù tó fi lò ó rọrùn títà títà títí láì bá ti sáfú tó fi sáfú tó nọ́mà mọ́tò lọ tó kàkà lónìí kankan mọ́tò lọ láàrin wọn lọ́wọ́dì dé ológbógbẹ̀gbẹ̀ imam ó ti yé níwájú lẹ́gbẹ̀ẹ́ imam ológbó síbẹ̀ àdúgbò tábú tó ti gún tí kálukú sì gbé lórí tábú tó kọ́ olè bá rí orígun àti àjíbáàtì tó olè rí mú wá lórí rẹ̀ mọ́tò da mọ́tò àkójá àwọn èèyàn rú orí kò sọ pé nípa ẹgbẹ́ tó lé dé mọ́sálásí irú tẹ́lú nǹkan níbi tẹ́lẹ̀ náà kan subhanaka alhamdulilayi sọ́dọ̀ láìláìlá àwọn afọ̀ ọ̀fọ̀ sílẹ̀ salamu alaykum wa rahmatullahi wa barakatuh